السلام عليكم ورحمة الله وبركاته ذلك خصياتنا أسمى كاتم الأنبياء أدركم ما بوجده ومن نبات الصوت إما رأيته سورة الأنبياء وقال ربكم ادعوني أستجب لكم olùwàrán sọ pé ẹ máa pè mí wọn máa jẹ yín àdéhùn lálẹ́ látọ̀dọ̀ olùwà lẹ́dàá nítorí pé ẹ̀dá tó dá làwà ẹ̀dá tó lẹ ẹ̀dá tí ó lè dá sí ẹ̀dá tí ń fi gbogbo gbà tó fi bùkátà ọ̀gbà nínú tó kéré àti tó tóbi nínú gbogbo bùkátà wa tí a lè dá sí olúwa lẹ́dàá tọ̀rọ̀ fún wa torí ẹ̀ olúwa ti bá wọn di wàhálà wa ó ti bá wa gbé ìṣòro wa kú pẹ̀lú àdéhùn láàyè ẹ máa pè mí wọ́n máa jẹ yín téèyàn bá ń fẹ́ lẹ́ẹ̀kejì kó mọ́tò tó ta lákọ̀ọ́kọ́ àwọn tẹ́kọ̀ọ́ lọ́wọ́ akọ́jọ́ wọ́n máa pè é tí èèyàn bá sì ń fẹ́ wípé kí ní àfojúsùn tòun ọmọ ọkọ sí tó bá ti sè é tó ló wá ní kò ṣe fọkàn balẹ̀ ọmọ dájú sápá pé olúwa lẹ́gàá wa oní òṣèlú ẹ̀fọn pípẹ́ ló ní kò pẹ́ wọn àti dáhùn èso ọwọ́ tiẹ̀ lọ́wọ́ ìwọ jókòó oṣù máa ṣe sòrò má dákàn. pẹ̀lú àṣẹ ọ̀wọ́ ọgbẹ́ ẹlẹ́dàá ọ̀rọ̀ padà jọ. ìwádìí fi hàn pé gbogbo àdó àti àwọn ṣe ó pin ìgbà tá àgbà ti ta kọ̀ọ̀kan nínú àwọn òfin bí ọgbà gbogbo ti ní máa gbà. ṣùgbọ́n ṣe pé àfojúsùn wa lónìí wọ́n ti gbàgbé àtàtì lánàá ọmọ èèyàn tó máa wò pé ó tún kù ó tún kù ó tún kù náà ni ọ̀pọ̀lọpọ̀ fi máa wò gbàdúrà àwọn àgbà eléyìí ti máa mú kẹlẹ́mi ṣàtìṣe yọ wá kú olójú ọ̀nà yọ wá lọ ọmọ àgbègbè yọ máa fi sọnà yọ tàtàrà bẹ́ẹ̀ ó sì kẹsẹ̀ rí sí ọlọ́ yọ máa wò yí pé ó máa ní kó wọn dúró bíi pé ọlọ́ọ̀hún ọlọ́ọ̀hún ìkànnì wọn máa pè é àdúrà yóò ní gbà bí ọba tẹ ìgbà ló tún pẹ́ nítorí wípé òun ti dúró dúró dúró dúró dúró dúró dúró ó tó ṣe kan fún nínú mẹ́wàá báwo ló ń fẹ́ dúró dà tí mẹ́sàn-án tó kù náà fi bọ́ sí ẹ̀ mọ̀ pé nígbà tí wọ́n sọ kọ́kàn ló ṣe fún ọ nínú mẹ́wàá olúwa ti ṣe ẹgbẹ̀rún fún ọ àmọ́ tó ṣe pé ìwà ló má fura kọ́ ọ̀ma nítorí pàṣẹ àti àṣẹ ń lásán ti lásán nínú kó lọ fún wa ní nǹkan àbèrè gbàgbà àbí kọjá pé kò fún wa ní nǹkan ó wá fi oore míì tọ́jà bí rẹ̀ ó fi di fún wa ètò ètò dandan tó kéde fún wa àbí kọ́kà sára àdó àtàṣe kó gbàgbóró ńlá kan kó fún wa ètò ètò ṣe dandan fún fún wa ní ìwé ìkéde pé tọ́sẹ̀lẹ̀ ni àbí kó tẹ̀ pé gbogbo ẹ̀ tó ń ti bó ti fi sẹ́yìn wọn bọ òfin ládàá rẹ pamọ́ kíkọ gbèsè rẹ gbọgbẹ gbàgbéyàmù nítorí pàdé àgbàgbà ìjọsìn kámọkù lọpọlọ wa nígbà tá a máa ń bẹ Allah gbígbọyà níta ń béèrè fún kò sílẹ̀ nínú àbí àwọn èèyàn ti ń tọrọ rẹ pọ̀ wọn á ronú síta ni wọn ò fún nínú wa a ah, Allah kìí téèyàn Allah kìí téèyàn tó bá jẹ́ pé gbogbo wa pátá polongodo wa tàbá tún pọ̀ ju bá a ti wáyé lọ kódà látòrí èèyàn àkọ́kọ́ lórí èèyàn gbẹ̀yìn àǹjẹ̀nú àkọ́kọ́ àǹjẹ̀nú gbẹ̀yìn oníkálukú wa dúró láyé kanáà àwọn arawọ́ ra sọ ẹ̀gbẹ́ sí ọwọ́ kálukú ń tọrọ ń pínpẹ́ olùwà tóní tó ń bá fún gbogbo wa pátá ní káńfẹ́ láti dín kankan kù nínú tí ń lọ́dọ̀ àfi bí ẹni pé kárí abẹ́rẹ́ gan ní omi òkun kí la rò pé abẹ́rẹ́ lè dínkù nínú omi òkun bẹ́ẹ̀ tá a bá gbé sókè tó bẹ́ẹ̀ ni olúwa bá ṣe ń tí kálukú wá fẹ́ torí ẹ̀ má ro èròkúrò pé ọ̀wọ́ mẹ́sì rò yí pé ọ̀yá dùn àti ẹ̀kọ́ nígbà ọmọ wa wá gbígbàdúrà lọ síbi tí wọn kì í ti bá oríire pàdé títí pé aburú náà lè máa ṣẹlẹ̀ sí wọn bẹ́ẹ̀ gbogbo ẹni tó lọ́wọ́ bá ti rọ̀ lọ́rọ̀ tó bá ti ṣàdúrà ó kú oríire ó ṣe sùúrù títí tó fi rí gbígbàdúrà èèyàn máa ń kọ bí nàkàdúrà rẹ̀ gbà báwo ni ànábì ní tẹ̀yìn bá ti sọ wípé wọ́n ti pè é pè é pè é ọ̀dà mi lọ tẹ̀yìn bá ti sọ bẹ́ẹ̀ àdúrà rẹ̀ ò lè gbà olú ẹlẹ́dàá kọ́ gbàdúrà wa olú ẹlẹ́dàá kọ́ mọ́ gbàdúrà wa subahana allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk